èyí ni bí ìṣẹ̀lẹ̀ abàmì ìbàdàn ṣe gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn tó sì bà dúkìá rẹpẹtẹ jẹ́ àìmọye ọ̀pọ̀ èèyàn ló kàgbákò ikú òjijì tí ọ̀gọ̀ èèyàn sì farapa nínú ìṣẹ̀lẹ̀ abàmì kan tó wáyé nígboro ìbàdàn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2024 yìí yàtọ̀ sí báwọn èèyàn ṣe kú tí ọ̀pọ̀ sì farapa ìpòrúru ọkàn lọ́pọ̀ aráàlú náà bá sùn mọ́jú ọjọ́ kejì ọkàn wọn ò balẹ̀ rárá kì í ṣe nítorí ìròyìn òkèèrè tí wọ́n ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ abàmì náà nìkan ni bí kò ṣe pé wọ́n fi ti ara wọn gbọ́ ariwo ńlá tí kìíní ọ̀hún mú wá ìró ńlá kan ló déédéé dùn tó búgbàmù lójijì bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ bọ́ǹbù bá dún lẹ́ẹ̀kan náà ní nǹkan bíi aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́rìnlá alẹ́ inú ilé kan tó wà ní òpópónà dèjì òye lẹ́sẹ̀ lójú ọ̀nà àdèyí ládùúgbò bódìjà nígboro ìlú ìbàdàn ni ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ti wáyé lẹ́sẹ̀kẹsẹ̀ tí kinní ọ̀hún dún gbàmù tán ni iná ńlá kan ṣẹ́yọ lọ́gọ̀ọ̀gọ̀ ibẹ̀ lójijì tó sì bà nǹkan bíi àádọ́ta ilé jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí aláròye ṣe gbọ́ èèyàn tó kú lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé kò ju bíi mẹ́fà lọ àìtètè rí ìtọ́jú àsìkò ló padà sọ ọ̀gọ̀rọ̀ àwọn tó kàgbákò ìjàmbá náà dèrò ọ̀run alákeje ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé kojú ìrìn ibùsùn márùn-ún lọ sílé ìwòsàn UCH ọsibítù ìjọba àpapọ̀ tó ń bẹ nígboro Ìbàdàn ibẹ̀ náà ni wọ́n sì gbé ọ̀pọ̀ nínú àwọn tó farapa nínú ìjàmbá ọ̀hún lọ bó tilẹ̀ jẹ́ pé ilé ìwòsàn ọ̀hún fúnra rẹ̀ faragbà nínú ìṣẹ̀lẹ̀ náà tí gbogbo gíláàsì àwọn ọ́fíìsì kan níbẹ̀ gbọ̀n dànù pẹẹrẹpẹ tí díẹ̀ nínú àwọn igi tí wọ́n fi kan àjà àwọn ilé náà pàápàá sì gbọ̀n yọ fòròfò ilé ìgbafẹ́ àti ilé ìtajà ìgbàlódé kan tó ń jẹ́ the ace tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ńlá tó wà ní Bódìjà housing estate náà fara kááṣá ìjàmbá pẹ̀lú bí gbogbo gíláàsì ilé ńlá tó jẹ́ ilé alájà méjì náà ṣe gbọ̀n dànù wẹ̀rẹ̀wẹ̀ tí gbogbo àwọn oníbàárà wọn tó wà níbẹ̀ lásìkò ọ̀hún sì bẹ̀rẹ̀ sí sàásálà fún ẹ̀mí kálukú wọn àwọn àdúgbò tó jìnnà réré sí ibi ìṣẹ̀lẹ̀ yìí pàápàá kò mórí bọ́ nínú ìjàmbá yìí nítorí níṣe làwọn ilé tó wà láwọn àdúgbò bíi mọ́kọ́lá bẹ̀rẹ̀ òkè àdó sango apẹtẹ àpáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mìn tìtì lásìkò tí ìbúgbàmù ọ̀hún ṣẹlẹ̀ nígboro kò ju ìṣẹ́jú mẹ́wàá lọ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé lókìkí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí kàn káàkiri orí ẹ̀rọ ayélujára pàápàá láàrin àwọn olùgbé ìgboro ìbàdàn tí kálukú ń ròyìn bí kinní náà ṣe ba nǹkan jẹ́ tó àti bó ṣe kó jìnnìjìnnì bá wọn tó ládùúgbò kálukú wọn ṣùgbọ́n ohun tó sọ ọ̀pọ̀ èèyàn sínú òkùnkùn tó sì ń kó ìpayà bá àwọn olùgbé ìbàdàn ni pé kò sẹ́ni tó mọ pàtó ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ abàmì náà títí tá a fi parí àkójọ ìròyìn yìí bó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé ti fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé ìjọba ti gbàkóso ètò ààbò agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ṣùgbọ́n òun pàápàá kò ṣàlàyé ohun tó gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn àti dúkìá náà nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ ọmọọba dọ̀tun òyelàdé tí í ṣe kọmíṣánná rẹ̀ fẹ́tò ìròyìn lóòótọ́ ni mákindé sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ nígbà tó ṣe àbẹ̀wò síbẹ̀ pé ó lè jẹ́ àwọn tí wọ́n ń wa góòlù nílẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́nà tí kò bófin mu ló wà nídìí ọ̀rọ̀ náà o nítorí bọ́ǹbù ni wọ́n máa ń lò láti fi fọ́ òkúta àti ilẹ̀ ibi tí wọ́n ti fẹ́ wa góòlù àti àwọn ohun àlùmọ́nì míì síbẹ̀ kò sẹ́ni tó ti rí pàtó kókó ọ̀rọ̀ náà dì mú gan ṣùgbọ́n wọ́n ń tọ́jú àwọn tí wọ́n farapa wọ́n ti kó àwọn òkú kúrò àwọn agbófinró ẹlẹ́kajẹ̀ká sì kún ibi ìṣẹ̀lẹ̀ náà fọ́fọ́